فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم آه ولا فاقة سقيم arrahman ala al'arshi istawa tí a jẹ́ túnmà rẹ̀ tó sì hàn ní dárúbá ti wọ́n ní pé ọlọ́run ọba ń bẹ lórí àlìyàráṣí rẹ̀ aláfàánà wa ní àgbọ́dọ̀ fi ròyìn ọlọ́run àmàfà tó rí àà prof náà àà ọlọ́lá arṣì على العرش استوى استوى الاستواء معلوم والكيفية مجهول والسؤال عنه بدع بدع والإيمان به واجب واجب so استواء كما kí n má ti yà lọ àbí bẹ́ẹ̀ alistiwawu yìí ìtumọ̀ ẹ̀ pọ̀ fìlóga fìlóga ìtumọ̀ ẹ̀ pọ̀ gan-an táàfẹ́ máa ka ìtumọ̀ fún istiwawu tó máa lé ní ẹjẹ ìrora bu níwọ̀nba ó lé lógún manel istiwa ó lé ní ogún mo bu kéré ni o so inú ẹ̀. E, ni wípé agbára ẹ̀ pé agbára ẹ̀ tán ìyẹn ni pé ó parí agbára ẹ̀ inú ẹ̀ ni wípé ó parí iṣẹ́ inú ẹ̀ ni wípé ó jókòó ó jókòó eh, ó balance lori ìjókòó. so àwọn kan nínú àwọn tí wọ́n ń pera wọn ní tí wọ́n fira wọn tì sára súnà àwọn adìyàwó súnà gẹ́gẹ́ bí Muhammad Abdul Wahab al-Madrasatul Wahabiyya àti madrasa abọ́n tèmíyà ẹ ní rí wọn kí wọ́n mú nẹ́sù kí wọ́n nísìn alar arshi stawa ìtumọ̀ kan ṣo nínú ìtumọ̀ ogún ni wọ́n wàá wà wọ́n mọ́ òun nìkan ṣo ni wọ́n máa fi tú tí ó sì ní bámu síyáàkù ò ní bámu mọ̀kọ́mù ò ní bámu máàna bìlà ákìlì sẹ́lìm kò ní jọra wọn báwo lè ránṣẹ́ lè sọ pé ọlọ́run jókòó kàjùlùsí alahadal kùrùsì arahmanu alal arshi istawa bimana istawa jalasa alal arshi. وجلوسه كجلوس هذا على الكرسي يعني ايه شيء ما يكون تجسيمني ترى ان الذي سوف يكون ليس كمثله شيء لا يدركه كنه إيه؟ كل هل واصفون وصفه láyé bulogo kúnà sifatihi wàsífún. gbogbo àwọn wàsífún láyé bulogo kúnà sifatihi alwasifun. yọ̀hìtù bí amúrihì mutafakiru. sọ̀rọ̀ lè ṣe tafakara yìí pé alal arshi istawa ṣé istawa yẹn bimana julus min huna. istawa. ńgbà tó dá gbogbo kan alal arshi istawa ó parí iṣẹ́ sára aláraṣí khalas istawa ńgbà tó dá gbogbo kan alal arshi istawa ó parí iṣẹ́ sára aláraṣí khalas istawa ńgbà tó dá gbogbo kan alal arshi istawa ó parí iṣẹ́ sára aláraṣí khalas. ayyakumullah òní ìtumọ̀ tó bá ná sábà ẹ̀ ń bẹ̀ ló máa fi gbé ẹ̀hìnrán ni ká má máa tẹ̀lé gbogbo gini àdìsí wọn tó yídi wọn àkídà wọn àkídà kákídà ni. àsìkò ń bọ̀ àsìkò ń bọ̀ lórí ọ̀rọ̀ prof insha allah ńgbà wọn ti fẹ́ gbé àkídà ṣàríyà wọlé òun ẹ̀hẹ́n kan wọlé dáa kán mọ̀wulẹ̀ jẹ́ léjì tí kán ṣe kí ni wọlé dáadáa ẹ̀hán àti wọlé dáadáa hàn àwọn èsì ó lè wá lórí ẹ̀ náà ní kí ni ní dáadáa àwọn bí táwà ti fẹ́ kán lọ láti jọ inú kan sinmi gbogbo ebu ẹ̀ kí èbútán sinmi láti fi yíò ńlẹ̀ kan wọnú ọ̀rọ̀ ìmọ̀ wá ẹ̀mọ̀kálukú ó lè mọ in tó wọn tó gbà tí mo gbé síbì kan bẹ́ẹ̀ mo kàn níbi kìnnìkan ìrìnà láyà ń fàdù mo ní ẹṣin <laughs> ara tá a fẹ́ jáde náà so ọlọ́mọ sá sànù wa arrahmanu ọlọ́run gata yọ ìròyìn ẹ̀dá kọjá pé ìròyìn ẹ̀ ìròyìn bẹ́ẹ̀ dá ṣe rí ni kò ní pé jùlúsùhù alàlárṣì ìsìwáwò alàlárṣì ka jùlúsì alàhàdà wàá fi ra ẹ wé ọlọ́run wàá fi ẹ̀dá kan wé ọlọ́run fi ọlọ́run wé ẹ̀dá kan ọlọ́run gàtayọ gbogbo ẹ̀ lára àwọn ogun tí ń lọ láàárín àwọn ahlùsúnà aljama'a àtàwọn àṣà ìrọ̀nù eléyìí ogun àgbáyé ni ìtàn rẹ̀ sì ti pẹ́ ìtànàjẹ́ gíní jama ó ti pẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn àṣà àríyá ibi tí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ àwọn mọ̀tẹ́zílà ni àwọn mọ̀tẹ́zílà gbogbo sífàtù làwọn takò gbogbo nǹkan tí ó jọ pé a ń fẹ́ máa fi ròyìn ọlọ́run tó wá jẹ́rò yẹn dá àwọn wákàlọ́ takú ti àyà láìsà kàmífìlì yìí ṣe òun nǹkankan kò dáa bí ọlọ́run ó dúró sí ní àyà òní sọ àwọn náà sì gbọ́ yìí nǹkan kò dàbí ọlọ́run àwọn abìlíìfù pé bẹ́ẹ̀ báyìí tí wàá ń fi pọ́lọ́run ọba máa ń sọ̀rọ̀ ròyìn ọlọ́run ẹ̀rọ àwa náà máa ń sọ̀rọ̀ àbáyìí máa ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àbí ẹ̀ tọ̀ àti wájú ọlọ́run ibẹ̀ làwọn Mu'tazila wá takò pé ọlọ́run ọba sọ̀rọ̀ wípé ọlọ́run ọba ò àwọn mọ̀tẹ́sílà nù ọ̀dọ́ wọn làwọn àṣáírọ̀ ti yà Abul Hasan al-Ash'ari ọ̀dọ́ wọn lòun ti kú ò ìgbò wo pé àádọ́ ah, lálùlélẹ́ yìí lòun fi wá lọ gbé tiẹ̀ kalẹ̀ tiẹ̀ tó gbélẹ̀ ó làwọn àṣáírọ̀ àtàwọn àzáhírọ̀ ni wọ́n yìí ń gbé kiri ní àwọn àgbà pé tọ̀ gbogbo sì bá ti làwọn takò àwọn méje kan bẹ àwọn náà wò pé á ah, táwọn bá gbé sílà káì ó ṣe kí ni ó jókòó méjeun làwọn ọmọ fi rìnlẹ̀ irú ẹ̀ níta sọ nísìn àwọn gbà pé ah, ọlọ́run ọba lè sọ̀rọ̀ àmọ́tẹ́ bá ti wá lọ́lọ́run ọba lọ́wọ́ wà ní àìrọ́ ah, ẹ bá lọ́lọ́run ń bẹ lórí aláṣẹ láti kò síbà ẹ̀yin ẹ̀yin gangan létí ẹ̀ wọ́ọ̀sì jù ẹ̀yin lẹ wọ́ọ̀sì jù ẹ̀yin lẹ̀ ní píríncípù mọ̀tẹ́sílà gan sàn jù yín lọ ń bẹ̀rù wọ́n fẹ́ takò wọ́ọ̀sì dúró lórí àti ìkìmọ̀ pé ah, ẹ̀ mọ́tẹ́sì wọ̀nyí nísì ẹ takò kan ẹ wá gba ọlọ́wọ́n bá ń kọ́ ó nímọ̀ ayé ẹ̀kọ́ ni tọ́ ìjẹ́ mọ̀ tẹ̀ dájọ́ ti èèyàn ìmọ̀ tẹ̀ dájọ́ tọ́lọ́ ayùwà so àwọn wọ̀nyí irú àfáàjẹ ló sọ kí ní ìwòlẹ́sì tẹ bá bí pé sọ́lọ́run máa ń sọ̀rọ̀ yóò lóyún máa ń sọ̀rọ̀ bóyá pé yóò wáyí torí kẹta àwọn àṣà ìrọ̀dọ̀ lórí nù wọ́n ní kàlámù nẹ́fsáàni pé ọ̀rọ̀ tọ́lọ́run máa ń sọ kìí sọ̀rọ̀ tí ó ní gbólóhùn <laughs> pé kàlámù nafsani ọ̀rọ̀ tó yẹ pé inú ẹ̀mí rẹ̀ ní ti ń wúyẹ́wúyẹ́ ó kàn pàṣẹ ẹ̀ sí jìbìrìlù ni salukurari lọ́dọ̀ àwọn gbà pé kìí sọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run ọba sọ báyìí tí gbọ́ wọ́n gbà pọ́rọ̀ ní jìbìrì ọlọ́run ọba ó àwòhá rẹ̀ orí ọlọ́run ló ti bọ́ sọ́dọ̀ àmì ẹbí pẹ́ tí máa rẹ̀ jọ tẹ̀dá kò jọ tẹ̀dá tí ò bá ti jọ tẹ̀dá tí máa rẹ̀ ò jọ tẹ̀dá tí ìrọ́dà rẹ̀ ò jọ títí ẹ̀dá bẹ́ẹ̀ náà nìyí táwọn alùsúnà náà bá yín sọ tọ́bá lọ́wọ́ bá ń bẹ lórí àyàrà sí má rò pé mi ti jòkó ìlà àti wí bóò ní ṣe ń bẹ́ẹ̀ ìbẹ̀ lálùsúnà ti wá ní àmọ́ bó ti ń bẹ́ẹ̀ o àmọ́ lòun ń bẹ lórí àyàrà sí a ti gbà pé bí ti ń bẹ́ẹ̀ ni kò jọ títí ẹ̀dá kankan tabaraka alladhi biyadihi al-mulk biyadihi yẹ́dù báyìí náà ni ọlọ́wọ́ bá lọ́wọ́ àmọ́rú ọwọ́ wo ṣe rú ọwọ́ tèmi yìí kálà ọwọ́ rẹ̀ òjò ọwọ́ ẹ̀dá bó lọ́wọ́ ọlọ́run ti wá rí àmọ́ bó ti rí ibi tá lùsùn náà wá dúró pé gbogbo àwọn nǹkan ìwé tọ́lọ̀ fi ròyìn ààrẹ á fi ròyìn ẹ̀ àwa mọ ní fi jọ tẹ̀dá ẹ ti gbọ́dọ̀ wó pé torí pé tẹ̀dá náà rí bẹ́ẹ̀ àmọ́ a sọ pé òun àti tẹ̀dá jọra wọn lórúkọ ni wọ́n jọra wọn ní kíni jama orúkọ náà ti jọ jọra wọn pé yádù kíni jẹ yadu ọwọ ọwọ ọwọ náà ni amábò lọ́wọ́ ti rí àmà torí àti ìrí ọlọ́run náà gẹ́gẹ́ rí nígbà tá sì ti ìrí ọlọ́run rí àwọn bọ́wọ́ ti ní àmọ́ yá ti wáwó ní gan ẹ̀mí ń bẹ lára yín àbí lára yín ẹ̀mí ń bẹ Ah, àmọ́ àbí kí ló bá dáàfin mọ̀ torí pé ààrí but èmi àti ìgbà pé ẹ̀mí ń ṣe kí ni o irú tá gbọ́dọ̀ gbá ń pa àwọn sífàtì ọlọ́run àwọn tí ò yí àwọn táwọn yìí irú tá gbọ́dọ̀ gbá ń pa àwọn sífàtì ọlọ́run ó ní pé ọlọ́run ọba tó wá lóun lọ́wọ́ olówó náà ni a fi nílẹ̀ olóhun máa ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ìmọ̀ ń gbọ́rọ̀ ń gbọ́ náà ni ìmọ̀ ń rí ìrí náà ni olóòní kọ́dàmù naa ní náà ni àmọ́ bò ama gbogbo ẹ ti rí àmọ́ èyí ò náà ń pè ní tàfùwídù alkeif tàfùwídù alkeif pé kẹ́yìfà abó ti rí ọ̀dọ̀ ọlọ́lọ́wà àmọ́ àwọn táwọn wí nínú jáwára wọn ọkọ̀ àkóró lónà sin àwòhámà tashbiha àwòlú àwòfáwé tó ìwà rọrùn àwìlú àófà wédú ìwà rọrùn tanziha yìí àṣà ìrọ̀nù anìbà kó lónà sin gbogbo ayà lùkùránì tó bá rí àbí àdífì àwòhá máa tẹ̀síbí ha tó wá fẹ́ máa gbé wá bí pé abọ́lọ́hun ọba ju ẹ̀dá àwìlú a nítumọ̀ mí ní o àófà wédí sọpọ̀ àbíkọ́ ọlọ́ọ̀tí ẹ̀mọ̀ túbọ̀ rẹ̀ rárá waru ń tẹ̀ zi ha àníyàn rẹ̀ sí nípa ọbẹ̀ ọba mọ́kú òní ọba jọ ẹ̀dá ẹ̀rì rìsáàsì lọ́bí nípa wọn sí àìmọ̀kan sí ni látù awil má yí túmọ̀ rẹ̀ padà ọlọ́run sọ̀rọ̀ pé lọ́rọ̀ ọlọ́run lọ́wọ́ pé lọ́wọ́ ọlọ́run pé ní ìrìnà àmọ́ ìrìnà táwa náà ń pe tẹ̀dá ó yàtọ̀ sí ìrìnà wọ́n kàn jọra wọn ló kọ pé ó rìnà ó rìnà ọlọ́run sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bọ̀ síbọ́ bí èèyàn ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá ti mọ́ sọ tí ẹ̀ bóò ní tí sọ tí ẹ̀ a ní ń sọ bó ti tọ́ bó ti yẹ kí kò mọ̀ sọ káti ẹ̀ máa lọ jìnà àwọn ẹ̀dá ta jọ ń jẹ́ ẹ̀dá ta ń sọ yìí gan ó kọ́ nípa ogun agan náà pọ̀ èèyàn lọ́wọ́ àbí ò lọ́wọ́ àwọn èèyàn dà àbúrò ẹ̀ adìẹ lọ́wọ́ àbádìẹ ò lọ́wọ́ tí lọ́wọ́ àbí ò lọ́wọ́ ó ní àbí tá bá gbé ọwọ́ adìẹ kalẹ̀ àtọwọ́ èèyàn ìtàn adìẹ àti ìtàn èèyàn bẹ́ẹ̀ bá gbé ìtàn méjèèjì kalẹ̀ kí lẹ́ pé ìtàn ni àbí ìtàn kọ́ ó papọ̀ lórúkọ àbí ò papọ̀ lórúkọ jàmọ́ ó papọ̀ lórúkọ ayé ẹ̀kọ́ tọ́ ìtàn èèyàn ìtàn adìẹ ṣé kankan náà ní fil haqiqa ó ṣe kí ni jàmọ́ ó yàtọ̀ àbí ìtàn èyẹ yàtọ̀ sí ìtàn adìẹ ọwọ́ èyẹ yàtọ̀ sí ọwọ́ ọwọ́ èyẹ yàtọ̀ sí ọwọ́ màálù ọwọ́ èyẹ yàtọ̀ sí ọwọ́ ọ̀bọ in fact àwọn ọ̀bọ tẹ́ ń wò wọ́n tún póríṣiríṣi o ìnàkí wọ́n tún lóríṣiríṣi ni o níjọ́ mo lọ zoo kan ẹ bá rí ọ̀tọ̀ nílé ọ̀tọ̀ nílé ọ̀tọ̀ nílé tẹ bá gé ọwọ́ gbogbo wọn kalẹ̀ ni òun jẹ̀mọ́ tá bá ti wá lè sọ pé ìta ìta di àti ìtẹ èèyàn kò ló kọ méjì tá a pè kọjá kíni a máa mọ̀ pé lóòdòdó ó se kínú a'la tábà lọ́lọ́run lọ́wọ́ ọwọ́ ọlọ́run náà yàtọ̀ sí ọwọ́ èèyàn àmọ́ bò lọ́wọ́ ọlọ́run ti rí àmọ́ torí ọba tá wá mọ bí ọwọ́ rẹ ti rí àti ìrìnà so bẹ́ẹ̀ náà mọ bí kíni o pọ́wọ́ rẹ náà ti ọlọ́pàá sàlékún mọ̀ fún gbogbo wa so ẹ sọ fún prof ibi tán dé yìí ibi táwà ti wákún wánú ẹ̀hẹ́ ibi ọ̀rọ̀ mọ̀ a máa àdúrà tákẹ́ ń bẹ lọ́n ni pé tẹ́lá àwọn ibi tán fẹ́ wọ̀ lọ yìí nìsinmi ọ̀rọ̀ àwọn àṣà ìrọ̀ yìí kò ní yé àwọn àwọn àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí pé àwọn tami ó dà ẹ̀rí kémi yìí tí gbọ́rọ̀ wọ̀ tẹ́yìn bá gbọ́ èyí tẹ́ gbọ́ dáadáa ẹ̀rí pé kò ní ẹ̀rí káwọn àwọn èèyàn lásán ò ní kò ní yé wọn àwọn ọmọ kéhùn ni yóò yé ibi táwọn àti fẹ́ kán wánu ẹ gbogbo ẹ̀ kéèbù tàwọn sàádé òun wọ́n ti fi yíò kalẹ̀ láti dáhùn láti sinmi dẹ̀dẹ̀ rẹ̀ sinmi gbá kókó ọ̀rọ̀ mọ̀ báyìí èyí wọ́n jẹ́ káwọn gan náà àwọn ènìyàn òkú òkè at least ẹ lè jẹ́ pé dọ̀lá lù ní ọmọ ó ti ẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ ìmọ̀ ibi àwọn aláìmọ̀ká àti yóò sì èdè tú aláìmọ̀ká náà lè ètè ya mọ́ ìwọ̀n ara rẹ̀ ọlọ́mọṣà fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ amádùn àtàwọn àbẹ̀lọ́rin ibi tó fẹ́ wọ̀ náà ó àlàyé rẹ̀ láti yá àwọn èèyàn mọ́ lè a máa bẹ̀rẹ̀ pé àlàyé tá lè mọ́ ṣe tí ó lè mọ́ yí àwọn èèyàn ọlọ́mọsáàmọ̀ pàrẹ́sì fún wa ọlọ́mọsáàmọ̀ rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli ọlọ́mọsáà jẹ́ kó lè mọ́ yé ibi agbami ìmọ̀ gangan òun láti ṣe ń ṣe kínú láti ó sì jẹ́ kí ìmọ̀ ọlọ́run òdodo ọ̀rọ̀ ẹ̀sìn kó ṣe kí ni kó yà kó yà kó fún àti àlékún mímọ̀. So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.